أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي لا مانع لما أعطى ولا معطي لما منع ولا قاطع لما وصل ولا واصل لما قطع فبحكمته وقع الضرر وبرحمته نفع أحمده على جميع أفعاله وأشكره على وافر إفضاله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له أحكم ما شرع وأبدأ ما صنع وأشهد أن محمدا عبده ورسوله المصطفى على جميع المرسلين صلى الله عليه وعلى آله وأصحابه والتابعين لهم بإحسان إلى يوم الدين وسلم تسليما وبعد والسلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba ọba tí ó fẹ́ ní wá di òwúrọ̀ yìí ìtẹ̀síwájú nínú tafsir al-Qur'an al-Karim tí ọlọ́run ọba tí wà pẹ̀lú wa a sì wà ní inú Suratul àwọn bẹ̀rẹ̀ lórí ayẹyẹ lẹ́ẹ̀kejì ọlọ́run ní أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإذا بلغن أجلهن فأمسكوهن بمعروف أو فارقوهن بمعروف وأشهدوا ذوي عدل منكم وأقيموا الشهادة لله ذلكم يوعد به من كان يؤمن بالله واليوم الآخر ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حفظه إن الله بالغ أمره قد جعل الله لكل شيء قدرا فلو بني فإذا بلغن أجلهن آية طولنا لوري ìtẹ̀rídà obìnrin tí ọkọ rẹ̀ kọ̀ yóò tẹ̀rídà yóò gbélé ó ti fọ̀rọ̀ ó gbọ́dọ̀ fara balẹ̀ nínú ilé náà bákan náà ọkọ ò gbọ́dọ̀ gbé jáde kúrò nínú ilé tó ń gbé òun náà sì gbọ́dọ̀ jáde lọ́lọ́wọ́ á ní fáyidà balọ́gùnà àjàlàgónì tí ó yíjà wọn tó bá parí tó pé fa àmìtìtì òun náà di màrú ọkùnrin ọkọ ládùn pé ó mú ìyàwó rẹ̀ dání mùsùlùmí ṣe dáadáa èyí ni pé ó dá padà ó kọ̀ǹtínú láti máa jẹ́ ìyàwó ẹ̀ ó sì mú dání ní ti dáadáa kìí ṣe torí àti fara ní. àwọn fáàrí òhun nàbí màrún àbí ó yà pẹ̀lú ẹ̀ ó fi ilẹ̀ kan máa lọ ní ti dáadáa náà gbogbo ẹ̀ kò gbọdọ̀ jẹ́ torí àfara ní. wà á ṣe irú ìgbàwáyé àdéhùn nìkan nígbà tẹ́ ẹ bá ṣe yìí ẹ wá àwọn méjì wọ́n jẹ́ onídéédé àwọn olódodo àwọn sẹ́ni déédé ẹ̀sìn wọn tẹ̀lé rí wà á pé mùsàlá náà àwọn tí wọ́n ṣẹ́jọ́ àfiṣẹ́ lẹ́rìí náà ní gbogbo bàtà bá tí wọ́n wá láti wá jẹ́rìí wọ́n ṣe ìjẹ́rìí yẹn orí ọlọ́run. ذلكم يوعظ به من كان يؤمن بالله واليوم الآخر eléyìí òun la fi ń ṣe wáàdí fún gbogbo ẹni ọba ní ìgbàgbọ́ pẹ̀lú ọlọ́run àtijọ́ fún mi wọ́n mọ ìyẹn sẹ́kìlá ẹ̀jẹ̀ ànáwó lọ́kọ̀ọ́dà àkọ́kọ́ àtàyà àtàwọn tá a ti tẹ́lẹ̀rì gbogbo ẹnìkẹ́ni nínú wọn tó bá bẹ̀rù ọlọ́run ọba ọlọ́run sínú fún ويرزقه من حيث لا يحتسب ọlọ́run ti ṣe àríjì fúnfún ní ọ̀nà tí ó gbà tí ó gbà rán kà títò ní àjèjì náà lọ́lọ́run ṣe fún tó bá yẹ pé ọkọ ni ọlọ́run níyàwó bíyàwó náà ni ọlọ́run ní ọkọ ọkọ àkọ́kọ́ lọ torí pé wọ́n payọ̀ ọlọ́run wọ́n mẹ́rin ẹ̀sẹ̀ wọ́n ti pẹ̀lẹ́ àmọ̀ gbogbo ẹnikẹ́ni tó bá lọ́lọ́run ọlọ́run ọgbọ́n oṣù ńlọ mọ́ ha báàlì ọ̀hámù ọlọ́run ọba gbogbo ní èròǹgbà gbogbo ẹ̀ lọ́nà àwáyé gbogbo ọlọ́run ọba ní ṣe gbogbo ẹ̀ náà ni ó ti yìí kọ̀dẹ̀já ara ní kí ṣe ní gbogbo nǹkan ọlọ́run ti ti kádàrà sí ọlọ́run ti ti ṣe yín lòmìnira olúkúlùkù ní ẹ̀bá fẹ́rù ọlọ́run ọba ọlọ́run fi náà ní ìpín ni ó sì fún yín láti ìṣẹ́lẹ́bí tẹ́ ìpín ọkàn rẹ̀ tẹ́ ẹ bá gbẹ́kẹ̀lé ọlọ́run ọba ọlọ́run ọba ó fún yín torí pé gbogbo nǹkan tọ́lọ́run bá fẹ́ ṣe ọ gbọ́dọ̀ wáyé ni torí pé ọlọ́run ti fi kádàrá sí gbogbo nǹkan. àfa onímọ̀ yẹn sọ̀rọ̀. قل فإذا قاربنا المطلقات نهاية عدتهن obìnrin tá a kọ́ ọ́ lẹ́tọ̀ọ́ ṣe ìjà lọ tó bá ti súnmọ́ àti parí ìjà rẹ̀ kọ̀rọ̀ ọ̀dì òǹgbòǹdà máa fúnni mọ̀ àṣà ìwọ ọkọ dá padà tó bá wù ọ́ láti dá padà tó kọ̀ sínú àti máa jẹ́yàwó rẹ̀ pẹ̀lú ìbálò dáa. وإنفاق بمعروف وإنفاق عليهن كما يقول الله هو gbogbo tí wọ́n bá ní ìdèmí ṣíṣe jíjà inú mi máa ṣe fún wọn. àwòfá ìkó ìbọn náà máa nǹkan rí àkọ̀wé náà. àbí kó o kí ilẹ̀ kan máa lọ pẹ̀lú pé o pé gbogbo àwọn ẹ̀kọ́ tó yẹ kó o ṣe fún un dúnà mọ̀bọ́ rọ̀tún láì jẹ́ pé o ní lára o sì gbọ́dọ̀ ṣe ìpadára fún mi. وعشهد على الراجع على الرجعة أو المفارقة رجلين عدلين منكم nípa tẹ bá kọ́ lẹ̀ àtìgbà tí ẹ bá fẹ́ dá padà gbogbo ẹ̀ pátá ẹ̀wọ́ ẹlẹ́rìí méjì ní àwọn tí wọ́n jẹ́ onígbéńgbé وعدوا أيها الشهود الشهادة خالصة لله لا لشيء آخر أيها الكتابين نفع تلاقوا إلا في واتين أشاري قوي تصل أعقد آه، في صديقه ذلك الذي أمر الله به يوعظ به من كان يؤمن بالله واليوم الآخر بقول الله فإلى تاريخ nípa ìjókòó ìgbéyàwó àti ọkọ àti kíkọ ọlẹ àti dídòkò lé àti gbogbo tọ́nà parí láti àtìṣe eléyìí ni àṣẹ ọlọ́run ọba léyìí tó fi ń ṣe wáàdí fún yín ó ń ṣe wáàdí fún àwọn tí wọ́n gbọ́ ọlọ́run ọba gbọ́ tí wọ́n sì gbàjọ́ ìṣèjì àlẹ́ ẹ̀yà àmọ̀ gbọ́ tí wọ́n mọ̀ ẹ̀sán ń ومن يخف الله فيعمل بما امره به gbogbo ẹni ọba tó páyà ọlọ́run ọba tó sì fi gbogbo tọ́lọ́run ọba tó fi lé ní gbogbo tọ́lọ́run ọba pa láṣẹ tó fi ṣiṣẹ́ ṣe wọ̀nyẹ sẹ́ni gòmáàdà ha wà áì tó sì jìnà sí gbogbo tọ́lọ́run ọba kọ̀ fún un láti ṣe ìyẹ́dẹ̀ àlùdáwù mọ́kànlá jàmbá fún bèbè ọlọ́run ọba yóò mú àbáyọ wá fún ní gbogbo ọgbà tí ó bá wà nínú ìfúnmọ́ àti tó wà bá nínú inú wàhálà. وليسر له أسباب الرزق من حيث لا يخطر على باله bẹ́ẹ̀ ni ọlọ́run ló ṣe ìbẹ̀ fún àwọn ẹ̀bí tí ó mú àìsí tí wá fún láìpẹ́ pé ó ràn kàrẹ̀ síbẹ̀ wà láyẹ̀kún ṣe interpretation trial bẹ́ẹ̀ ni kódà kò ti ẹ̀rọ onígbẹ́ òun lè rí àṣìṣe láti bẹ̀rù ìbẹ̀rẹ̀ ọlọ́run ti ṣe fún wa man yatawakkal ala Allah fa huwa kafih gbogbo ẹnikẹ́ni tó bá gbẹ́sẹ̀ lọ́lọ́run ọba ọlọ́run ọba òkú fa huwa kafih ma ahammahu fi jami' al-umur ọlọ́run ọba yóò tó ọlọ́run ràn lọ́wọ́ iná mọ́ abáyé wà ámì ọlọ́run bá gbogbo tó bá fẹ́ ṣe lẹ́ẹ̀kọ́ ìṣòṣù láyà fún tòun ṣe kò sí tó lè dọ́lọ̀ ọ̀pá kọjá wọ́n náà yọ ìdíje wọn màkúrò kò sí nǹkan kan táàrí tó pé kò lè fi ń ṣe fọ́nà ṣọ̀dọ̀dá àrà ọ̀gbọ́n ọ̀hún ní kúlì ṣẹ́yìn ágàlẹ̀ yẹ̀ntẹ́yìn tàbí ìrẹ́yìn ọlọ́run ọba ti fi àsìkò sí gbogbo nǹkan wọ̀tàkùdíran bẹ́ẹ̀ ni ó ti fi kádàrá sí i láyé ìdáwí di ìkòrí ju akádàrọ ọlọ́wọ́ ọba àti àsìkò tí ọlọ́wọ́ ọba bù. Àyà méjèèjì lẹ́yìn ìgbà tí ọlọ́wọ́ ọba tí ó pa wá láṣẹ ìpèsè abáfẹ́kọ̀ obìnrin sákọ̀ọ́ ní àsìkò àti ààyè tó sọ sọ́nà onígbẹ́dá àmàkọ́ obìnrin. papọ̀ ní ipò ẹ̀yọ̀ kan tí ìdí ní ìbá tún wá tó lágbára tó padà dàgbà ẹ̀sùn náà ẹ̀sùn ti òun náà kan ẹ má wà á pa wọ́n pọ̀ ẹ̀sùn lẹ́ẹ̀kan náà náà lẹ́yìn náà tẹ bá kọ̀ ẹ gbọ́dọ̀ lé wọn jáde kó nu wọn nílé wọn jáde kó nu wọn lọ ní bákan náà àwọn gan fúnra wọn ò gbọdọ̀ jáde káwọn náà wá jáde torí ìbínú wọ́n padà lọ sílé òbí wọn ìléyàn náà pọ̀ súnà àyàfi ìdá àtẹ́yìnà bí fáṣíṣẹ́ tó tí wọ́n bá mú ìwà àgbàjẹ́ èyí tí ò da sọ́hàn gbangba eléyìí lórí tàbí ẹni okú níbi tí wọ́n ń gbé. bákan náà ọlọ́run ọba ó kọ̀ fún wa láti kọjá ẹnu àlà tó ń láàlẹ̀ débi pé a wá fi aburú kan ẹnì kíní kejì tá ìjọ ń gbé ọkọ àbíyàwó mímá dá ẹnu àlà ọlọ́run ọba kọjá òun ló jù lẹ́yìn náà lọ́lọ́ ó fún ọkùnrin ó fún lẹ́tà lórí àwọn ọ̀kan nínú àwọn àbábọ̀ mi alákọ̀ọ́kọ́ nígbà ayọ̀ àti ẹ̀rọ ọwọ́ aṣọ́rọ̀ àti ìgbà nígbà kọjá ìyàwó rẹ̀ padà wípé mo sì tọ́ ọ padà inú mi ti tutù mo sì yọnu sí ọ sáàdìjọ máa gbé kọ́ wa máa gbé pẹ̀lú ẹ̀fẹ̀ mi dáadáa kìí ṣe pé kọ́ wa ní mo tọ́ padà ń ti rẹ̀ rí mọ̀ pé ń fojú rẹ̀ dẹ́rin eléyìí ọ̀tọ̀ súná o eléyẹn ìbàjẹ́ ni ọlọ́run ọ̀fẹ́. wàá ń máa ń yọkọ̀ ìkà máa ẹ̀dá ìrẹ̀lẹ̀ tó kéda àbí kò tiẹ̀ sí ilẹ̀ kan máa lọ pẹ̀lú pé gbogbo àwọn ẹ̀kọ́ tó bá tọ́ sí ẹni yóò ṣe fún un. máa tàbí máa tàkọ́bùrì wọn ìfúràn pẹ̀lú ìṣe dáadáa pẹ̀lú àlékún pẹ̀lú àpọ́nlé ó ní kó ṣe fún nígbà tó bá lọ. فإذا اختار الرجعة فليشهد على ذلك شاهدين ṣùgbọ́n tó bá wá rò pé òun fẹ́ dáyàwó òun padà kó wá àwọn ẹlẹ́rìí méjì tí wọ́n jẹ́ ẹni tí wọ́n tí wọ́n ti déédé ẹni tí wọ́n dúró déédé tí wọ́n sì parọ́ tí wọ́n sì ṣe àwọn ẹ̀ṣẹ̀ tó tóbi tí wọ́n gbọ́dọ̀ wọ ọba gan torí àti mú iye méjì kúrò lẹ́yìn náà ọlọ́run á bẹ̀rẹ̀ ṣe ìdájọ́ bá a ṣe bá rẹ̀ gbé àṣà fáìdà lè tọ́jú pé mọ́tílá àmọ́ńdẹ̀ fún gbogbo wa ọlọ́run ní báyìí la náà àjàlá òun kí àwọn obìnrin fẹ́ sọ sílẹ̀ tí wọ́n bá fẹ́ parí ìjà eléyìí gẹ́gẹ́ bí ọlọ́run ṣe wá ìdá kóńtòm ìlà ọ̀dà tẹ́ ẹ bá dìde láti kírun èyí pé tẹ́ ẹ bá fẹ́ dìde àti kírun ṣùgbọ́n ní tẹ́ ẹ bá dìde bí bàtẹ́ pé ẹ ti dìde tán tẹ́ ẹ tó ṣe nǹkan báyìí ọlọ́run ni tẹ́ ẹ bá fẹ́ dìde àti kírun ẹ kàn yàrá ṣùgbọ́n nígbà tá a sọ àní tẹ́ ẹ bá dìde láti kírun bákan náà níbi fẹ́ ìdá àgbàlagbọ̀n náà àjàlà òun ni tí wọ́n bá parí ìgbà tí wọ́n ń ṣe èyí pé tó bá fẹ́ parí fàámkùsù òhun nàbí màrún ìwọ ọkọ dáyàwó rẹ padà pẹ̀lú dáadáa àti ìjọgbé tó dáa àwọn fáàrí kó òhun nàbí màrún àbí kó fílẹ̀ kọ́ máa lọ gbogbo ẹ̀ náà pẹ̀lú dáadáa. kí ni dáadáa tó lọ́nà gbàgbé rò ní ó ní ìsánìtì sọ́kùbà àjọgbé tó dáa ó sì lè mọ̀ àṣàrọ̀ àti àwọn àwàtò àwọn náà àjọgbé ni léyìn tó sunwọ̀n wá àdá olùkókó òkùnrin náà nàkọ̀kọ́ wà lùkùkùwà àti gbogbo àwọn ẹ̀tọ́ níbi jíjẹ àti mímu àti wíwọ̀ àti gbígbé gbogbo ẹ̀ pátá ṣe ẹ̀tọ́ náà fún wọn. وإن صممتم على مفارقة فتركوهن إلى انقضاء عدتهن كيف توابر انقضاء من الله وقدر وكيف يقرون نادر أسلوانك وقعي الدعوة وبات وقعي عدنا فلتقم بالمعروف قد يقول يا تيريا يا قد تبدأ على وجه راحل القصير ليه يوصي ètò ètò fífúnni fífúnmọ́ni ẹni pé yóò sí ìpadára nú ẹ̀ wọ̀n lẹ́mùsá fàfà yóò ní sí àǹtí ìbínú léni dànù máa ìfá ìmáàlà òun lẹ́nu òkú ìlà lẹ́yìn pẹ̀lú pé ẹ pé gbogbo àwọn ẹ̀kọ́ tí wọ́n ti ń bẹ lórí lórí wọn gẹ́gẹ́ bí sàdá àkíkẹ́ ẹ̀sìn ìkàtẹ́lẹ̀ bọ́yá àtìyàwó aṣọ pé tó bá yá àmọ́ ọkọ̀ sàdá àkíkẹ́ sàdá àkíkẹ́ ọba ti san ọlá ti san wọ́n yìí tọ́ ìwúkà ọ̀gbìn àkànà bẹ́ẹ̀ ni gómìnà bá ń lọ ọkọ̀ bá kòkò ní bẹ́ẹ̀ ní tó يذكركن بفضلها ليش يقول يوم عرفتي pé òun yàtọ̀ ní ọkọ̀ tó ní tiwọn bẹ́ẹ̀ ni ìwọ náà máa rántí pé ọ̀yàtọ̀ ní ìyàwó tí ń bọ́ tiẹ̀ ويتحدث الناس بحب حدوث شها eléyìí yóò jẹ káwọn èèyàn mọ ọ̀rọ̀ tó dáa nípa ìgbàgbé yín wọ́n yà kúrò fi hàn jábọ̀ ìkọ́ ọ̀fẹ́ òhìn eléyìí yóò jẹ kí ó jẹ pé ohun tí wọ́n ń fìlì nínú lórí pé wọ́n kú nílé ọkọ wọn kọ́rọ̀ ra sí sókí fún wọn lèmánà fitna ní bọ́rọ̀ nìfẹ̀rà torí aburú òpínyà tó fẹ̀rẹ̀ láàrin ọkọ láyà ó lè má jẹ́ pé yóò kún nǹkan ní ìbáwọ̀ so ó láti jẹ́ pé nǹkan bí ẹ̀bùn tó dáa

pẹ̀lú ìpalára láì fún lẹ́tọ̀ọ́ rẹ̀ fàyín nàbà ní kàdáyà tí mo lè àkàdé nílé yóò tọ́ o kò tọ́ nínú ẹ̀sìn Islam. lẹ́yìn náà ọlọ́run wa ṣàlàyé kí ni tó yẹ ká ṣe nígbà tá a bá fẹ́ dá wọn padà ọ̀rọ̀ ni àṣírú ìgbàwọ́ yìí á ti lè lè pè ẹlẹ́rìí méjì láwọn ẹni tó ṣe déédéé tí wọ́n dúró déédéé ẹwà wọn kan wá tẹ̀ sí pé ẹ ti dá ìyàwó yín padà. bẹ́ẹ̀ ni nígbà tẹ ọ̀wọ́n alẹ̀ náà ẹ̀wọ́ ẹlẹ́rìí wọ́n wá jẹ́rìí pé ẹ̀kọ́ ọ̀hún yín sílẹ̀. àǹfààní tí ń bẹ ń eléyìí tó pọ̀. torí pé lẹ́yìn ìgbà ọkọ fọyàwó ẹ̀ ọlọ́run ṣe pé ábẹ́ẹ̀lì ọkọ dé lọ́kọ́ bá kú bí àwọn sì wà lọ ìjà àwọn tí wọ́n jogún wọ́n wà sọ pé ìyàwó ni ní jogún o torí pé bàbá àwọn ọ̀dà padà ó ti pọ̀ lẹ́kọ̀ọ́ dá padà ṣùgbọ́n tẹ́lẹ̀rí bá wà ẹlẹ́rìí ó lè sọ pé padà kódà gan-an àwa la jẹ́rìí nígbà tó ti sọ̀ọ́lẹ̀ náà àwa náà la jẹ́rìí torí pé dúkìá a máa múyàn lójú pé gbogbo ní fẹ́ káwọn ẹlòmíràn pé pẹ̀lú òun pàápàá jùlọ èyí tó yìn òṣìṣẹ́ bákan náà torí iṣẹ́ ẹni lé wọ́n pé wọ́n ní àwọn ọ̀rọ̀ tí wọ́n máa jáde bẹ́ẹ̀ torí kẹ́ ẹni léèkì náà nígbà táwọn ẹlẹ́rìí bá ti wà èyí ń kí ọ̀nà. torí ìdí èyí ìṣáàdì yìí ẹni pé ká wá ẹlẹ́rìí lọ́dọ̀ ìmáàmù Ṣáfi'í onígbà bàbá pé ń fẹ́ ìyàwó padà ìwádìí ọ̀rọ̀ ìwọ̀n nílọ́dọ̀ ẹ̀. ṣùgbọ́n nígbà tí a bá kọ̀yàwó onímọ̀ sàkàkù èyí pé ń ta akẹ́nìkan wọ ẹlẹ́rìí ṣùgbọ́n nígbà tá a bá gbà padà ó ní ọ̀ràn èèyàn nítorí pé o implication rẹ̀ pọ̀ implication rẹ̀ pọ̀ so so so láti prevent implication yẹn aláṣẹwà ẹlẹ́yìn olùkọ́ padà dá ọlọ́run ní wà á pé mo ṣàhádà pẹ̀lú náà ọlọ́run wá dojú àwọn kó àwọn ẹlẹ́rìí jẹun fúnra wọn nígbà bá pè yín láti jẹ́rìí ẹ̀yin náà ẹ jẹ́rìí torí ọlọ́run ẹ páyà ọlọ́run níbi ẹ̀rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ má ti ṣàbòsí ẹ má ti gbàkànbọ̀kan nú. ọlọ́run ọba ó kún àwọn ẹlẹ́yìí ládùn wípé kó o ṣe torí ọlọ́run torí pé ńlá mi ẹlòmíì ó lè jẹ́rìí ló ń lè rọ́ lé tó ti pa ẹnìkan lára ní àwọn méjèèjì èyí ló tọ́lọ̀ fún wọn fáyọ̀ ọlọ́run. ذلكم يوعظ به من كان يؤمن بالله واليوم الآخر إليه أني عارفين سوادي فيه gbogbo ẹnikẹ́ni tó bá gbọ́ lọ́wọ́ ọba gbọ́ àtijọ́ tó yẹ àìsàn wọ́n mọ̀ yẹ kẹ́kì náà yẹ jẹ́ àlọ́ mọ́kànlá gbogbo ẹnikẹ́ni tó bá fáyà ọlọ́wọ́ ọba ọlọ́run yóò dínà àbáyọ fún ní gbogbo bàtọ́ bá wà nínú ìlera rẹ̀ wọ̀yàrùbùkún min haythu la yahtasib bẹ́ẹ̀ ni wọ́n rẹ̀ ṣe ní ààyè tí ò fi rò pé àrẹ̀sí máa dé bòun. ayé wọ̀mọ̀ yakhsha Allah fala yutalliqu al-mar'ata fil hayd gbogbo ẹni ọba fáyọ̀ ọlọ́run nígbà tí ọba kọ̀yàwó ẹ̀ ọmọ kọ̀yàwó rẹ̀ sílẹ̀ lásìkò tí ń ṣe hayd lọ́wọ́ hátà tàkùnà ìdátùhà torí pé kí ìdá rẹ̀ kó lè jìnnà. ولا يضر المعتدة فلا يخرجها من مسكنها àtúgbọdọ kálára tó ń tẹ́ká lè kú níbi tí ó ń gbé tó ti ń tẹ ìgbà ká lè jáde kú. wọ́n yà sọ́tọ̀ bí ìṣáàdì sí ìlà bọ́dà bẹ́ẹ̀ ni a gbọ́dọ̀ wà ẹlẹ́rìí nígbà tí a bẹ́ tó dá padà. gbogbo eléyìí omi ọlọ́run ti wá ìlú fún gbogbo ẹnikẹ́ni tí ó bá gba ọlọ́run ọba gbọ́ àtijọ́ ọ̀gbẹ́lẹ̀ àkùnrámọ̀. ní kúkúrú ọlọ́run ni ìpáyọ̀ ọlọ́run ọlọ́run ti ṣe ìfúláàsì ní àbáyọ fún gbogbo ìbànújẹ́ àti nǹkan tí ó lè máa dàyà láàmú nínú àwọn oríṣiríṣi ẹ̀dùn ọkàn tí ẹ bá pẹ́ lọ rọ ọ̀nà ọlọ́ọ̀bá yóò gbé àbáyọ wá fún un. àbí ìtiwá láti ọ̀dọ̀ Abdullahi ọmọ àbá orí dáa àwù ìbùnú máàlìkì àṣìṣẹ́ ìdílé àròsùnlé láì sọ́nà máa wà àwọn ọ̀sẹ́lẹ̀. arákùnrin kan à ń tẹ̀lé àwù ọmọ máàlìkì àṣìṣẹ́ ó wá sọ́dọ̀ àlẹ́bí sallallahu alaihi wasallam ló wá sọ pé ya Rasulullah ìwọ òjíṣẹ́ ọlọ́run ìnẹ́bí ni àsárọ̀ òun àdùn ọmọ mi àwọn ọ̀gá ló ń ba mú àtẹ̀tẹ̀ jìnnà. wàjẹ́gà àtúmù ìbánújẹ́ rẹ̀ ó lè kókó lórí ìyá rẹ̀ kódà gan-an kò sí irú ẹ̀jẹ̀ káàkiri wọ́n fẹ́ dàbí pé ó ti ó ti ó ti dáta máa wípé òun rọmọ òun òun rọmọ òun má. tàbí màtà àmúlò ní kí ni tó lè fa ní láti ẹni ní ẹlẹ́ ó ní alẹ́ tó sọ pé àmúrọ̀ká wà ìyá ha àìsẹ̀sẹ̀sìrò lè kọ́ ìwọ àtòun náà ń pa yín láti kẹ́ ẹ mọ́ sọ báyìí ní ìgbà tó pọ̀ la hawla wa la quwwata illa ẹ máa sọ pé la hawla wala quwwata illa billah nígbà tó pọ̀. فقال المرأة nígbà tó délé tó sọ fún ìyàwó ẹ̀ pé òun lọ sọ́dọ̀ àlẹ́lù ń tí àdàbí ní ká máa ṣe ní lọ́wọ́ ní ilé ọ̀nà máa àmọ̀rọ̀kà eléyìí islam lẹ́yìn kan láti ẹni tó dáa ni fàjá àdá yẹ̀sìrá nìlé wọ́n bá bẹ̀rẹ̀ kí ṣe láhùn làwàdà kúwọ̀tà láhùn làwàdà kúwọ̀tà wọ́n ń gbàdúrà yẹn wọ́n ń gbàdúrà yẹn àwọn ọ̀tá tí wọ́n mú ọmọ ní nǹkan kan ó gba gbogbo àǹkàrí wọn pátá ojú wọn kò lára ọmọ wọ́n sì mú pẹ̀lú àwọn ẹran tí ń dà ní títí wọ́n wá fi da àwọn ẹran yìí kó lọ́dọ̀ wọn wọn ọ̀mọ̀ ọlọ́run tó fún wọn mọ̀ pẹ́ẹ́pẹ́ débi pé kò sí nǹkan kan tí wọ́n sòkò rẹ̀ àtẹ̀rẹ̀ tí ń da àtọmọ òwúgan ẹ̀rọ wọn òkòkò kankan nù wọn. فنزلت هذه الآية لآية عبادة خالقين ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب gbogbo ẹnikẹ́ni tó bá fáyà ọlọ́run ọba ọlọ́run ọba yóò mú ويرزقني من حيث لا يحتسب ọlọ́run ti rẹ̀ ṣe nínú ààyè tí ò ti rẹ̀ ṣàtẹ́ ààrẹ tí ó wọ̀. tó áyà yìí ìtọ́ka sí ni pé ìpáyà ọlọ́run ọba ó ní olórí gbogbo nǹkan lọ́dọ̀ ọlọ́run. ó là máa fi ní orí àwọn àmọ́ fi sórí ire tayé àti tọ̀run bákan náà àpọ̀nà ìkọ̀sílẹ̀ láàrin ọmọ láyà nínú àwọn nǹkan tó ní ìdí ìpáyà ọlọ́wọ́ ọba ni torí pé gẹ́gẹ́ bí ó ti wá nínú súnlẹ̀ pé abdul halal ilallah ó wà nínú halal tọ́lọ̀ bínú bídù torí pé ìlera ń bẹ pẹ́ńtà àkọọ́lẹ̀ obìnrin àti pé àwọn tá a ti tí wọ́n ti tó wọnú ara wọn wọ́n ti sọ sábà pẹ̀lú ara wọn èyí tí wọ́n pé èyí ní ìgbékọ̀ yẹn á gbé kú. gbogbo orú àwọn ìsọdá ìsìnkú kọ́lọ̀ ń fẹ́ àyàfi tó bá padà lọ. Abdullahi ibn Mas'ud رضي الله عنه قل إن, إن أجمل آية في القرآن قل آية تقوم الدور كالتوكيو فيها كالتفلة قل إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى بطريق قل آية الدور فليقتلوا قل وأكبر آية في القرآن فرجا إذا آية تصدقي فلتر إلى الله ìlẹ́kùn ìṣòro ni wípé tí èèyàn bá wà nínú ìṣòro ọlọ́run ìlẹ́kùn àbáyọ fún un ni wọ́n mọ ilẹ̀ tí ìlà ha ìyẹ́jà aláwọ̀ mọ́kànlá ọlọ́run ni ويتوكل على الله ومن يتوكل على الله فهو حسبه gbogbo wọ́n bá gbẹ́kẹ̀ lọ́lọ́wọ́ ọba wọ́n wá ní kí pépé ń tá àgbàlérò ni pé fún ìgbẹ́kẹ̀lé ọlọ́run oníkéyìn ó jókòó lé fọ́mọ́sì nǹkan kan tó fi lílọ máa bọ̀ láti máa wá ìgbẹ́ ọlọ́run ọba gbólóhùn gbẹ́sẹ̀ lọ́lọ́run. gẹ́gẹ́ bí orin kan dáàbà sọmọ tó kọ́kọ́ nínú àwọn ẹ̀sẹ̀ tí wọ́n máa ń mú wá tí ò ápù ó ní wọ́n tọ́ ọmọ sọ pé mo bọ́ lọ́run dúró mo táwà lárí tó sì máa bá mi. ọwọ́ asọ̀tọ̀ ń débi pé àdìsí kí òun náà ọwọ́ abá o ọlọ́run ní ká jókòó nílé kárí tí ọwọ́ bá bá wa ọlọ́run ní ká wá ìdìbò rẹ̀. bẹ̀sì wíwá òun náà bá ti wá wọ́n á bá àlẹ́sà àtàlà tí mo tọ́gbà ní ibi mo tọ́gbà nílẹ̀ pé kí n gbé mọ́lẹ̀ kí n bọ́ náà dúró àbí kí n sílẹ̀ kí n bọ́ náà dúró àbẹ́bìnrin lọ lọ gbé mọ́lẹ̀ wọ́n á bọ́ náà dúró. آية قال لي وأعد لهم ما استطعتم من قوة ومن عباد الخير. إذا أمور عليك ní gbogbo àwọn nǹkan tí wọ́n tọ́ sí ìjà àtàwọn nǹkan oríṣi ìṣẹ́ máa ní. ìbájẹ́ pé ìgbẹ́kẹ̀lé ọlọ́run òun ni ká jókòó ni ọlọ́run àti ní ká wà ká ṣe ìṣẹ̀ ọ̀dà ẹni pé ká pè sí à. tó ìgbẹ́kẹ̀lé ọlọ́run ti ṣe pẹ́kẹ́ ìrìn jókòó ni fọ́mọ́ wá àríjì ṣùkọ́ wá ní àríjì náà àbò òun lé. irú eléyìí ní ìgbẹ́sẹ̀ lọ́nà àwọn Yorùbá míì tó fi jẹ́ pé responsibility pátá orí ìyàwó náà ti dí. Ìdí fóònù tọ́ba jí láàárọ̀ kòkòkòkò ń gbé ní ọwọ́ wọ́n ti ní kéwì tó ń lọ jókòó sí ibẹ̀ ní oṣù làkàtúrà títí òun ó fi yọ fóònù bá yọ fún ó tó ní géèmù ní ìlú ọ̀pá rẹ̀ tó kéde dé àsìkò. Tọ́ba ti bọ̀ tán wọ́n wọlé yọ̀wọ̀ àjọ fóònù ìyàwó ti rún oúnjẹ pọ̀ mọ́ kódà yóò tún máa yóò tún máa yọra pé ọbẹ̀ yìí ṣe wá ọkọ̀ yóò ṣe tó báyìí kò sì ti kọ́bọ̀ ọlẹ̀ ṣùkánà wà. a kìíní ọba Yorùbá jẹ́ ní àtẹ̀lẹ̀ responsibility pátá orí ìyàwó ló kò sí ìyàwó àmọ́ ọ̀bọ inú yóò sì máa tẹ̀ kódà yóò rà sọ̀tì lọ́rùn. tòun ti ẹni pé kókó tí ọmọ ìjókòó sí ibi gbọ́n gbọ́n máa ń tọ́nu tó ń máa tàwé oríṣiríṣi ọ̀rọ̀ òní wọn máa tán wọ́n ti kú dáadáa ní kálẹ̀ ẹni wọ́n bá dé kálẹ̀ yóò yẹra wọn. Abdullahi ibn Abbas ó mú àgbàwọ̀ ọ̀rọ̀ kan wá èyí tí gbogbo wa náà mọ̀ nínú. ó ní kúńtù kọ́ńtà Rasulullahi sallallahu alaihi wa sallam yawman lọ́jọ́ kan àlẹ́sọ̀ àtẹ́tà ó gbé mi sẹ́yìn lórí nǹkan ọ̀gbìn mo wà lẹ́yìn rẹ̀ níjọ́ kan ló wá ń sọ fún mi lọ́wọ́ ní yàgò náà ìwọ ọmọdé yìí ẹni àlùmùkà tẹ̀lùmáàtì mo fẹ́ kọ́ ní àwọn ọ̀rọ̀ kan àwọn ọ̀rọ̀ náà ni pé ìpàdélà yà pàdùkà wípé kọ́ ìwọ ọlọ́run ọba ọlọ́run ọba yóò sọ̀rọ̀ náà ìpàdélà tẹ̀dínú ìgbà àgbà ìpè sọ ọlọ́run ọba ọba ọlọ́run ọba níwájú rẹ̀ gbogbo ibi ọba ń lọ. ìdá sàáìsà fásitì ìlà tọrọ ọlọ́run ọba ọlọ́run ọba ọtọrọ lọ́wọ́ ẹ̀. wọ́n yìí dà sàáìsà fásitì ìlà tó ọba wà rọ̀ lọ́wọ́ ìrànlọ́wọ́ ọlọ́run ọba ni ọwá. واعلم أن الأمة لو اجتمعت على أن ينفعوك بشيء لم ينفعوك إلا بشيء قد كتب الله لك فهم إذا مبدوني أيه فكتب مقصده لا تسانقاني تفو وسانقاني تولي لكي تفو لكن فلن باكي تفو لكي قد كتب آه، ولو اجتمعت على أن يضروك بشيء لم يضروك إلا بشيء قد كتبه الله لك عليه ìpè wọn ọba àti ìkójọ láti pa ọ lára pẹ̀lú nǹkan kan wọn à lè fi nǹkan kan sí ọ àyàfi tọ́lọ̀ ọba ti bá pọ̀ lórí rẹ lókù torí pé rúfì àtọ̀là náà àlùkálà ní yorùbá ń pè ní ìbèbè àrí tá a ti kọ̀wé tá a ti kọ kádàrá rẹ ọlọ́run bá ti gbé lọ sókè. Okay ọwọ́ ẹnìkan ò lè fún mọ́ dépò fún wọn pa àwọn rẹ̀ á pọ̀ mí. wàjẹ́ pàtì sọ́tò bẹ́ẹ̀ ni sáṣà dáadáa kọ́ sílẹ̀ ti gbẹ ẹnìkan ò ní parẹ́. sọ eléyìí fi hàn pé ìgbẹ́kẹ̀lé ọlọ́run òní ìgbàgbọ́ òní gbàgbẹ́kẹ̀lé lórí àwọn nǹkan tá a lè ṣe ìdílé ìta lè ṣe aláṣẹ lápèjúwe kọ́kọ́rọ́ kọ́kọ́rọ́ mi bọ́lẹ̀ wọ́n á ní mo gbẹ́kẹ̀ lọ́lọ́run yóò yọ ọ̀dà mú kọ́kọ́rọ́ náà ṣé àní kọ́kọ́rọ́ yẹn lè fi yí oúnjẹ ìlú bẹ̀rẹ̀ fún mú kọ́kọ́rọ́ rẹ̀ dání. so ìgbẹ́kẹ̀lé ọlọ́run lórí àwọn nǹkan tí èèyàn lágbára àti ṣe jẹ́ pé ọlọ́run nìkan ló lágbára àti ṣe ìbínú ti máa mú àwọn ẹlòmíì láti lọ lé bàbá lóhun òní sọ fún bàbá lóhun pé èyí ṣiṣẹ́ kankan ò òní sọ yóò ní àríjìtì ń dàmú láàmú ní òkè rẹ̀ sí nǹkan kan kò sí èso lè ṣe àríjìtì ọ̀rọ̀ ìjókòó lójú ìjókòó wọ́n ń fẹ́ kí bàbá aláwo ṣe àríjìtì fún òun irú àríjìtì pàjáwìrì téèyàn ní ṣiṣẹ́ tó kó tó rí i. àríṣì tó máa ń wá gbọ́dọ̀ bàbá aláwo torí pé àríṣì bọ̀dọ̀ bàbá aláwo àìsíṣẹ́ káàkiri ní ìṣẹ́fẹ́rẹ́ yóò ti lọ àṣẹ kalẹ̀ àríṣì ọ̀nà wa láwọn ìṣẹ́wàá. inna Allaha balighu hamdi ọlọ́run ọba ó ní agbára gbogbo nǹkan tí tọ́ba fẹ́ ṣe náà ní oṣooṣù gbogbo ntọ́nà ọba bá bá ṣe èmi ò ṣe èyí tí ọba kẹsàn sí kò ní ṣe ṣe kọ̀dẹ̀ já àbá mọ́ ọ̀hún ní fún ìṣe ìkọ̀dẹ̀ ọ̀gbọ́n gbogbo nǹkan tí ó ṣẹlẹ̀ pátá ọlọ́run ti kádàrá rẹ̀ láti láti lè wá wípé bí ó ti ṣẹlẹ̀ ní ọ̀ṣun. tó áyà yìí àwọn afghan tó pọ̀ ló wà nínú alákọ̀ọ́kọ́ wọn ni àrọ́dà tí a bá dáyàwó padà lẹ́yìn bàtà kọ́lẹ̀ tí èsì tí parí ìṣà báwo la ṣe dá padà. Sọ̀rí pé ó ṣe lé láàánú pé ọ̀pọ̀lọpọ̀ ló àwọn àdájọ́ báyìí. À ń fi ọwọ́ ò mọ́. Kí ni ìdájọ́ wíwá ẹlẹ́rìí nígbà tá a bá kọ̀ àti wíwá ẹlẹ́rìí nígbà tá a bá dá padà? Àkọ́kọ́ kẹ́límà àrọ́jà ó ní kéèyàn padà lórí tọ́fẹ́ǹsì kéèyàn padà lórí tọ́fẹ́ǹsì pé kò ṣe má ó ní rọ́jà bẹ̀sí ní èdè ṣẹ̀ríà ó ní ìhádà ti zọ̀jẹ́ ti àlùfọ́n lakọ̀ tọ̀lẹ́kọ́n rẹ̀ rọ̀ báyìí òní kọ́dá ìyàwó rẹ̀ padà ní èkó ti kọ̀ sílẹ̀ ní ìkọ̀sílẹ̀ sí èké ti pátápátá ìlànà kàlẹ́ ìkọ́bùnà kọ̀ọ̀lá tí wọ́n padà sí bí ó ti wà tẹ́lẹ̀ síwájú tó tó kọ̀ bèdúrì ákúdẹ́yìn láì jẹ́ pé wọ́n ti fẹsẹ̀ fúyàwó mi gbé torí ìdápadà eyín orí ìjọba fẹsẹ̀ fúyàwó mi gbé. كلمة لوقت صوته الهدى هذا إليه خطة شريعة بات من كنا عليه صلى الله عليه وسلم فريد الله وبعولتهن أحق بردهن في ذلك إن أرادوا إصلاحا nígbà tí ìkọ̀sílẹ̀ ìkọ̀sílẹ̀ ti ṣẹlẹ̀ tá a wá ṣe ìjókòó àtúnṣe láàrin ọkọ àti aya àtàwọn ẹbí ọlọ́ni ọkọ rẹ̀ òun ló ní ìwà àti gbà padà tó bá pé lóòótọ́ lóòótọ́ ni wọ́n fẹ́ ìjókòó àlàáfíà lọ́sì fàtòkè ọkọ rẹ̀ ní ọ̀sọ̀ pé òun gbà padà bákan náà náà ni wọ́n ìdá àtọ̀lọ́kùn nìṣà fàbàlọ́gùn àjàlá húnnà fàámsùkú húnnà bí màrún wípé tí ẹ bá kọ obìnrin tí àsìkò wọn ti fẹ́ tó sọ ẹ̀mú wọn dání tuntun pẹ̀lú dáadáa mímú wọn dání ẹ̀ àwọn afáàní àrọ́jà òní dídá wọn padà bẹ́ẹ̀ ni súnmọ́ àdébí sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bí a ti kà lánàá àdéhùn àkùnlá ọmọ ọmọ sọ́kọ̀ ìyàwó rẹ̀ nínú káyì. àdébí àtẹ́lẹ̀ ni múrùú pẹ̀lú ìrọ̀ bí ẹ̀ha. òun sọ fún bàbá ẹ̀ pé padà tẹ wípé kọ́ dáyàwó rẹ̀ padà. so àwọn afá ẹnu wọn kò lórí pé gbogbo ẹnikẹ́ni tí ó bá tó bá kọ́ ìyàwó rẹ̀ tí ò tó kíkọ́ ẹlẹ́ẹ̀kẹta òun nílò àtidá padà síwájú tó tó parí ẹgbà. kí ni hikma ọgbọ́n àti òye tó ń bẹ́ ń bí? èyí ni pé ìtọ́ ìrùbọ́ùs àlùkùrùkọ̀ ìdá nàdìmà àdà ìfọ́ ìkọ̀dà oníkà ọkọ ní ààyè tó bá ṣe tó bá kọ́ àbámọ̀ lórí ṣíṣe tó ṣe lóhun ọkọ̀ òun kan lóhun ọkọ̀ ìyàwó òun. wà á rọ́ọ̀dà ìṣèlú ìlànà àìsànjíyà ọwọ́ akẹ́kọ̀ọ́ kọ̀ǹtínú láti máa gbé pọ̀ àti fámìlì fàyẹ́dùdù bàbá màtúhà àmàmà kó lè rí pé ilẹ̀kùn bẹ níwájú òun tó ti sílẹ̀ fún àtúnṣe wàhálà ní rọ́pàtìlá eléyìí ọwọ́ àánú ìkẹ́ ọlọ́run pé ìbáàdì ọ̀nì tó ń fi káwọn ẹrú rẹ̀ ìkẹ́ ọlọ́run lọ́jọ́ ó fún wa ní ààyè láti lè ṣe àtúnṣe lẹ́yìn ìgbà tí àìgbọ́ra ẹrú lé tó bá ṣẹlẹ̀. sọ ní àrọ́jà yìí ó ní májẹ̀mú wọ́n gbọ́dọ̀ pé síwájú kí àrọ́jà yẹn ó tó sọ súnà alákọ̀ọ́kọ́ ní mọ́jẹ̀mí ẹni pé ọjọ́ pé ìkọ̀sílẹ̀ náà kò sí ìtò ẹlẹ́ẹ̀kẹta yálà alákọ̀ọ́kọ́ ní àbẹ́lẹ́ẹ̀kejì ṣùgbọ́n tó bá pé ìkọ̀sílẹ̀ ẹlẹ́ẹ̀kẹta ni ọkọ̀ òní àti àtijọ́ padà mọ́ alákọ̀ọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì kọjá pé ìyàwó yẹn tó kọ̀ sílẹ̀ yẹn ìyàwó tó yẹ pé ìbálòpọ̀ ti ṣẹlẹ̀ láàrin wọn rí kódà bọ́tẹ̀ kan ó ní ìyàwó tí ó lè pọ̀ ọ́lẹ̀ tí ó sì lè já padà ṣùgbọ́n afẹ́yàwó ìbálòpọ̀ òfin ìṣẹ̀lẹ̀ ọwọ́ akọ̀ ìyàwó wọn ní ìgbà kankan tí ó dùn kò sí ìgbà kankan lórí rẹ̀ torí pé ọlọ́run ọba nìkan láwọn sọ pé yá yọ lẹ́bí na àmàlú ìdá na káàkùmù mi náà sí ثم طلقتموهن من قبل أن تمسوهن فما لكم عليهن من عدة تعتدونها wípé apẹ ẹni olùgbàgbọ́ òdodo tí ẹ bá gbéyàwó pẹ̀lú obìnrin tó jẹ́ onígbàgbọ́ lẹ́yìn náà lẹ wá kọ sílẹ̀ síwájú ìfẹ́ tó fọwọ́ kàn án ẹ ní ìjà kankan tí ó ti lórí yín èyí ni pé kò ní ìjà kankan tí ó ti fún yín ó ti ti parí náà nù torí pé ẹ lè dá dúró obìnrin fẹ́ fẹ́ sí ẹ̀fẹ́ kódà ìbálòpọ̀ ìtí ìṣẹ̀lẹ̀ láàrin yín tá a wá kọ́ ọ lẹ̀ kí ni gbọ́dọ̀ máa dúró ṣe ẹ̀rí pé mo fi bá ìgbà tó di ju obìnrin tó ti wọnú ilé lọ torí pé ìyẹn jẹ lọ́jẹ́. so orúkọ rẹ̀ ti yí padà obìnrin tá gbé yàwó tí ó fẹ́ tí ò sí ìkẹ́rù lọ ọkọ rẹ̀ àmọ́ kẹ́rù lọ ọkọ kò sí ìwọlé kọ̀ ọwọ́ akọ̀ rẹ̀ kí ló kọ rẹ̀ ipò tó ní ó ti ó ti rẹ̀ ilẹ̀ gbà so èdè inú tó ti jẹ́ pé kò ní ìsì àkàtọ̀ fẹ́ ṣe tí wọ́n fẹ́ ṣe ìsì àkùnké ní ìsì àyẹn gbogbo etí ń bẹ ń bẹ tó ní káyọ̀ ní àṣọ́ráǹsì pé obìnrin yẹn ò lóyún ìdí nìyẹn so kí á ní ìdà fẹ́ wáyé fún ẹlẹ́ẹ̀kẹta òun pé kíkọ̀ ọ́lẹ̀ yẹn kìí ṣe pẹ̀lú exchange exchange òun pé kí ìyàwó fẹ́ tó òun ló sọ wípé òun fẹ́ kọ ọkọ òun láti dá owó kan padà nínú owó tí wọ́n lọ lórí òun tó tó bá ti dẹ́jẹ́ pé ìkọ̀sílẹ̀ exchange ni kò sí ẹ̀dà. ẹni pé lẹ́yìn ìgbà tí eléyìí bá kalẹ̀ ọkọ ò láti má ti fẹ́ lọ dá ọ padà tó ti gbowó ná kò lè dá padà mọ́ pé gbowó rẹ̀ mọ́ dá ọ padà rárá o èyí ò tó dé. kí wọ́n tó lè padà pẹ̀lú ara wọn wọ́n ti gbéyàwó tó kán ní pẹ̀lú ìsàdá àti ìdòdò nǹkan agbélé yé gbà. mọ́jẹ̀mú ẹlẹ́ẹ̀kẹrin kọjá pé ìgbéyàwó àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ gbé yẹn ìgbéyàwó tó wà authentic ni èyí pé tó jọjú sí gbogbo nǹkan tí Islam tó béèrè tó pé lórí pé ìgbéyàwó tó bá ti di ẹgbẹ́ classic ni kò ní kò ní ìdápadà tẹ́lẹ̀ dáàmà wọn kò yẹ kó ọjọ́ máa gbé lórí pé ìgbéyàwó wọn ìgbéyàwó tó tí ọkọ̀ ti bàjẹ́ ni wọ́n kàn gbé àgbékọ̀ lásán lórí ẹni kìí torí ẹ̀sán náà lé so irú àwọn àgbéyàwó tó máa ń ṣe pẹ́ẹ́pẹ́ wọn ní wọ àwọn ìwọ láàmù lórí ẹ̀ tó ọ̀dẹ̀ máa gbé irú jẹ́jẹ́ ń ṣe lónìí ọlọ́run fáwọn ọmọ mùsùlùmí yọ tí bọ́sẹ̀ àti gẹ́gẹ́ tó ọ̀dẹ̀ máa gbé wọn lè gbé lọ́dún márùn-ún wọ́n lè gbé lọ́dún mẹ́rin wọ́n lè ti jọ bímọ bíi mẹ́rin àbí márùn-ún ìgbà ẹni wọn àtẹni wọn ti márì lẹ́yìn àwọn ọmọ tó ti fi wọn àtẹsẹ wọn ti márì èyí tí wọn ti tẹ́lẹ̀ ń kọ kí ló kọ rẹ. kí ni ipò àwọn ọmọ tó rẹ́sìn tí wọn ò nílò gbogbo ọmọ ọmọ náà ni ó lè jọ́ máa lè ọmọ náà ni. ẹlẹ́ẹ̀karùn-ún ọjọ́ pé títà padà yóò padà padà yẹ obìnrin ò sí ìparí ìdà tó bá yẹ parí ìdà pẹ́rẹ́ òní àti àtidá padà mọ́ kódà kan jẹ pẹ̀lú ìṣẹ́jú méjì ló fi parí kò dá padà mọ́ àyàfi tí wọ́n bá tún ṣe ìyàwó tuntun. ẹlẹ́ẹ̀kẹfà òní kan pé ìdápadà yẹn

à ń lọ ni ìdápadà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ a lè ìdápadà tó ó láti jẹ fẹ́ẹ̀ sọ̀rọ̀ èyí tó ṣe nìdá tó ṣe àbámọ̀ lórí ẹ̀ tó sì fi àbámọ̀ rẹ̀ hàn ìpè irú àṣìṣe tó ṣe yẹn èmi ṣe bẹ́ẹ̀ mọ́ náà tó bá ti jẹ pé ìyàwó òun lẹni tí ó wà rọrùn yóò fi hàn pé òun dárí kù òun sì ti gbàgbé gbogbo tó ṣe fún òun kò tó gbọdọ̀ mú kankan nínú ọkàn rẹ̀ mọ́ èyí ni pé ọlá ti forí jù síwájú kó tó di pé yóò dà padà. àwọn afáàní pẹ̀lú kí ni ìdápadà yẹn máa fi ń ṣẹlẹ̀ wọ́n ní táṣìlò rọ́jà ìlàpù pẹ̀lú ọ̀rọ̀ sísọ ni ọ̀rọ̀ sísọ náà ni pé yóò sọ pé mo bá ọ padà láti jọ máa gbé gẹ́gẹ́ bí ìyàwó bá ti wà tẹ́lẹ̀. Gbogbo wọ́ọ̀d tí ó túmọ̀ sí ìdápadà oló láti lò. Tó bá lo nǹkan ní ìdí òtúmọ̀ sí eléyìí òwe tó ṣe. Àwọn afá mi ní ìgbà míì ó lè tẹ̀lẹ̀ pẹ̀lú action. Èyí ni pé ìyàwó tá a ti kọ́ ọ́lẹ̀ tó ṣe é ṣàlẹ̀ dájúdájú àjọṣepọ̀ ọ̀gbọ́dọ̀ wà láàárín wọn ṣùgbọ́n kí àwọn tó parí ìgbà rẹ̀ lọ́ba wọ yàrá wá ọbẹ̀rẹ̀ sí ṣe àwàdà ọbẹ̀rẹ̀ sí ṣe àwọn nǹkan tí kì í ṣe tẹ́lẹ̀ tó túmọ̀ sí pé wọ́n fẹ́ ìṣúná pẹ̀lú ìyàwó ẹ̀ tó tí ẹ bá ti lẹ ìṣẹ̀lẹ̀ láàrin wọn ajẹ́pẹ́ ìyàwó ti padà ní. èlé kì í ṣe màálù ìtìfà ẹni pé kì í ṣe iṣẹ́ àwọn àfa àtọ̀lẹ́sẹ̀ yìí ṣùgbọ́n lápùlù pé mo bá ọ padà òní iṣẹ́ ló kò lórí ẹ̀ ọmọ wa rẹ̀. So. ìkọsílẹ̀ yìí ó ní àwọn àdájọ́ tó pa dandan fún obìnrin tá a kọ́ lẹ̀ àti ọkọ tó kọ obìnrin rẹ̀ náà lẹ̀ tó bá pé ìkọsílẹ̀ èyí tí ìyàwó lè padà ní. ó padà lórí ọkọ tí ọkọ ìyàwó ẹ̀ sílẹ̀ lásìkò tí ìyàwó ń ṣe gbígbà lọ́wọ́ jíjẹ àti mímu àti ibùgbé mo àti gbogbo nǹkan tí ìyàwó ní lásìkò náà ó ti di dandan lórí ọkọ tó máa ṣe fún un gbogbo tí ń ṣe báwọn ìyàwó ẹ̀ bọ́bá ní ìyàwó mi gbogbo ẹ̀ náà ni ìyàwó ti dúlẹ̀ sí mo rò pé akọrin lé ìlànà bákan náà gan tí ọkọ ń bá ilé kú sí ṣe ìgbà lọ́wọ́ ìyàwó òjòkó rẹ̀ ìyàwó tọ́kọ náà ti ṣe ìgbà lọ́wọ́ rẹ̀ yóò jòkó rẹ̀ bẹ́ẹ̀ sì ni tí ìyàwó bá ilé kú lásìkò tí ń ṣe ìgbà lọ́wọ́ ọkọ náà ó ìyàwó òrùka abẹ́lé yìí ẹlẹ́ẹ̀kejì nígbà tí wọ́n padà padà kò padà dán kí wọ́n jẹ́ pé pẹ̀lú ìyọ̀ǹda ìyàwó ni àbí wòlí rẹ̀ torí pé ẹ̀tọ́ ọwọ́ rẹ̀ lọ́wọ́ àwọn àná ọlọ́run ni wọ́n bòrú lẹ́sìn hùn náà àhàkù bìrọ̀ tèyí lẹ́sìn dáàrí àwọn ọkọ wọn àwọn rẹ́pí lẹ́tọ̀ọ́ sí pé wọ́n dá wọn padà in àrọ́dún ìsìláhà tó bá lóòótọ́ lóòótọ́ àtúnṣe òmìnira ń fẹ́ tí oníbi wọn ní ìpadànà kọ́ pé wọ́n láti wá ìyọ̀ǹda ẹ̀ wípé tọ̀ ọ fẹ́ pa kákọ́ kájọ padà bí kí n ká kí n ṣe kí ni tó wò àrárá yóò dá padà ní òun náà tó ti gba ìdápadà rẹ̀ pẹ̀lú pé kì í ṣe pé ká já okun àjọṣepọ̀ ìyàwó àtọkọ àyà omi tí Islam fẹ́ Islam fẹ́ pàyẹ́pẹ́ fún ọdún ọmọ àjọṣepọ̀ náà wọ́n ní àsìkò tó lè dá padà yóò parí pẹ̀lú ìparí ìrìnkà rẹ̀ ni lópin ìgbà tó bá ti ṣe áyùbọ̀ mẹ́ta ó sì ti parí náà ni tó bá ti ṣe áyùbọ̀ mẹ́ta ó parí náà ni tó bá ti wá mára kò sí ààyè fún ọkọ láti dá padà náà. bẹ́ẹ̀ ni wọ́n ní ó dàgbà nígbà tí ń ṣe àìdọ̀ ẹlẹ́ẹ̀kẹta yẹn kó a ní ọkọ̀ dúró lè síwájú kó tó dá padà wọ́n ní kò sáyè fún mọ́. ó ti sẹ́ni àyàfi gbá àyàfi tó bá pé àyàfi tó bá tó ṣe ìyàwó mi tó bá ti jẹ́ pé ẹlẹ́ẹ̀kẹta ni kò fún èyí pé tó bá pé ìkọ́lẹ̀ ẹlẹ́ẹ̀kẹta ni kò dé àyè àtijọ́ padà bẹ́ẹ̀ tọ́ ìyàwó tí a kọ̀ ọ́ lẹ̀ tó ṣe é gbà pẹ́ tí ó ṣe é gbà pẹ́ àtúwá tó ìyàwó ṣe. a sì ní kí a bá gbéyàwó

tí ń tọ̀ ń àtọ̀ kàmọ̀ àwọn afáàní alákọ̀ọ́kọ́ rẹ̀ àápàmọ̀ òtún ní káàkiri kẹkẹ ju ẹyọ kan lọ lẹ́yìn ìgbà tí wọ́n jọ ṣe ìyàwó tuntun torí pé kí àwọn ọkùnrin wọn lọ máa fi ṣeré gẹ́gẹ́ bí wọ́n ṣe ń ṣeré ní ìpínlẹ̀ ní àwọn orílẹ̀-èdè kejì wa pé pé gbogbo ìgbàkan náà lásìkò àwẹ̀ àti ìgbéyàwó lọ́dọ̀ kan náà wọ́n lè anáwọ̀sì ìgbéyàwó bíi mẹ́wàá lóòjọ́ kan ní mọ́síájú ṣùgbọ́n káwọn oṣù kan lè táwọn bá ti tán ìgbà náà ni àpọ̀lápọ̀ bẹ̀rẹ̀ bọ́yá ni àwọn ìyàwó tó ń ṣe yẹn ó lè bẹ̀rẹ̀ ní ọlọ́run sàn torí pé wọ́n ti sọ di ìkéré. àwọn obìnrin ní láti wà tọ́jú pé

ń táwọn ní ìṣèlú yẹn kò sí oríṣiríṣi ìbàjẹ́ táwọn èèyàn fi ìgbéyàwó ṣe mọ́ lẹ́yìn. tí wá ní ìdájọ́ wíwá ẹlẹ́rìí nígbà tí a bá fẹ́ pọ̀ ìyàwó àti bàtà bàtà padà. Abu Hanifa rahimahullah ó ní al mandu mandub ilayh pípẹ́ في الفرقة والرجعة إذا mustahaki ni káwá ẹlẹ́yìn nígbà tá a bá fẹ́ kọ ìyàwó àti bàbá àgbàgbà padà. ó ní torí pé ẹlẹ́rìí nígbà tá a bá fẹ́ tajà àbí tá a bá fẹ́ rajà mustahaki ni kì í ṣe wáìtì. bákan náà ìgbéyàwó òun náà ó wà nínú àwọn ìtọ́jọmọ́ ọjà ọjà rírà ni torí ìdí èyí kìí ṣe wájìbì ní sí awa ẹlẹ́rìí mustahabi eléyìí náà sì wà nínú ọ̀rọ̀ imam malik àti shafi'i àti ahmed ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì ó ní òmìnir ìta tó ń gbọ́ láti ọ̀dọ̀ imam shafi'i tó ní ṣíṣe wíwá ẹlẹ́rìí wájìbì nígbà tí a bá fẹ́ dé ìyá dáyàwó padà. wíwá eléyìí nígbà tá a bá kọyàwó mustahabi wallahu alam eléyìí ni àwọn àlàyé tí a máa ṣe lórí ààyà tí a kà tán àdẹ́kẹ́ ẹlẹ́ẹ̀kẹta ọlọ́ni واللائي يئسن من المحيض إن ارتبتم فعدتهن ثلاثة أشهر واللائي لم يحب وولاة الأحمال أجلهن أن يضعن حملهن ومن يتق الله يجعل له من أمره يسرا قال لي والله يئس من المحيط من نسائكم àwọn tí wọ́n ti jákàn mọ́ra àti ṣe káíbà nínú àwọn àyà yín bóyá nítorí pé wọ́n kéré wọn àti ìbẹ̀rẹ̀ rẹ̀ àbí torí pé wọ́n ti dàgbà wọn ò ṣe mọ́ ènìyàn tẹ́bù tòǹtẹ́ bá wà nínú iyèméjì wípé báwo lẹ ti fẹ́ ka ẹja àwọn ọlọ́run nípa ìgbẹ́kùn wọn náà tẹ̀lé àṣàkù ìgbà tí wọn oṣù mẹ́ta oṣù mẹ́ta kì í wọ́n ní wọ́n yàtọ̀ síra wọn obìnrin ó lè ṣe haibọ̀ mẹ́tẹ̀ẹ̀ta yẹn oṣù mẹ́tẹ̀ẹ̀ta kì tó nígbà tó wá jẹ́ pé àní mọ òǹkà haibọ̀ pẹ̀lú tó kì í ṣe haibọ̀ àwọn àrílẹ̀ ìgbìmọ̀ oṣù ṣùgbọ́n oṣù tó ń sọ yìí oṣù ọjọ́ ojú ọ̀run wọn rí kì í ṣe ti eléèdè lórí pé nínú oṣù ọjọ́ ọ̀rẹ́ kò síta ti wá tí ọba jẹ́ pé nínú àwọn oṣù tí ìyàwó ti lo oníta ti wá yẹn èyí tá a ti kún un ìrẹ̀jẹ̀ lọ́jọ́ kan àlẹ́ ọ̀pọ̀lọpọ̀ oṣù tòkè twenty nine èyí pé káàkiri nígbà míì ní tá a bá oṣù so ìdí nìkan jẹ́ pé oṣù òkè lọ́lọ́ńkà kìí ṣe oṣù eléèdè so ẹ̀dá àwọn olóṣù mẹ́ta wọn lá ìlànà ìyàkejì bẹ́ẹ̀ náà ni àwọn obìnrin tí wọn ò tí bẹ̀rẹ̀ sí ti haidọ̀ àwọn náà oṣù mẹ́ta máa kà. وولاة الأحمال أجلهن أن يطعن حملهن bẹ́ẹ̀ ni àwọn tí wọ́n lóyún إذا وقارنه ومن يتق الله يجعل له من أمره يسرا gbogbo ẹnikẹ́ni tó bá tẹ́ sáyọ̀ ọlọ́run ọba ọlọ́run ló fi ìjẹ̀kọ̀ sí àdámọ̀ ẹ̀mí rẹ̀. apá onímọ̀ yẹn sọ oníwà nìkà àlùmọ̀kànlákọ̀ àláàtì ìrùnkọ́pọ̀ àlùmọ̀nà dámùnìkẹ́yì. àwọn obìnrin tí a kọ̀ sílẹ̀ lóòótọ́ jẹ́ pé ẹ̀jẹ̀ káyìbọ̀ ó ti gbé fún ọrùn òṣèlú mọ́ lè kíta ìsìn mìíràn torí pé ọjọ́ orí wọn. إن شكرتم فلم تدوروا ما ما الحكم فيهم كما سيمجي ما في من دجوة فعدتهن ثلاثة أشهر عدتها أسمتني والصغيرات التي لم يحد bẹ́ẹ̀ láwọn ọmọdé tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ṣe àìdá kẹ́ ìgbéyàwó fún mi ní fàìdẹ́kùnrin mẹ́tàlá àtàtà ọ̀sùn kẹ̀dáàlì àwọn náà oṣù mẹ́ta ni gẹ́gẹ́ bí àwọn tí wọ́n ṣe àìdá mọ́ wàdàwátì alhamd nínú nìka ìdẹ́kùnrin náà ẹ̀yẹ̀ bọ́ alhamd lẹ́yìn àwọn tí wọ́n lóyún nínú wọn ìgbà tí wọ́n ní kí bá bímọ wọ́n mọ̀ ìyá

nígbà náà ọlọ́run kò mẹ́nu bà ìdá wo ni obìnrin ó ṣe ṣùgbọ́n ó ti sọ̀rọ̀ ìdá nínú Suratul Baqara tó ti sọ̀kalẹ̀ síwájú súrà yìí ṣùgbọ́n tó sọ ń bẹ̀rẹ̀ ni pé àwọn obìnrin wọ́n ṣe ìdá tàlátà kòkòrò èyí ni pé ẹ̀jẹ̀ mẹ́ta níbí wọn ò dárúkọ ọmọdé tí o ti bẹ̀rẹ̀ sí ṣe fún ẹ̀rọ bẹ́ẹ̀ ni wọn ò dárúkọ àgbàlagbà tí o ṣe ẹ̀rọ mọ́ bẹ́ẹ̀ ni wọn ò dárúkọ ẹni olóyún tó ti ṣe ìjà tó níbí lọ́wọ́ tí wàá ṣe àlàyé gbogbo wọn. ọlọ́ni wọn dá ìyẹ̀ ìsìnà nínú ìgbàdí àwọn tí wọ́n ti jákà máa tó wọ́n ṣe ẹ̀rọ tí wọ́n ti dàgbà nínú àwọn ìyàwó yín tẹ́ ẹ bá fọ̀ wọ́n síbẹ̀ fẹ́ ka òǹkà ìdá àti wọn fa ìjákò hún na fàlàtà tó aṣọ ìdá àwọn oṣù mẹ́ta yìí wọ́n ná ìlànà yàtọ̀ bẹ́ẹ̀ náà ni àwọn obìnrin nínú òfin bẹ̀rẹ̀ sí ṣe haibọ̀ àwọn obìnrin tí wọn ṣe haibọ̀ mọ́ torí pé wọ́n dàgbà torí pé wọ́n dàgbà wọ́n ní ọdún tí obìnrin lè pé tí ò ní ṣe àìlà àwọn ọmọ fifty five years. ọdún fifty five years. ṣùgbọ́n wọn fà wọ́n fi wọ́n wọ́n ṣe ìyàtọ̀ ẹnu níbi tẹ̀sídìlì oṣù àbí ọdún tí obìnrin lè tó tí ò ní ṣe àìbọ̀ alákọ̀ọ́kọ́ àwọn míì wọ́n ti tẹ̀sí rẹ̀ pẹ̀lú sixty years ọgọ́ta ọdún àwọn ẹlòmíì wọ́n ti tẹ̀sí rẹ̀ pẹ̀lú fifty years àwọn ẹlòmíì wọ́n ní ó dàbí. ẹ̀rísítírì ni èyí pé nǹkan àmà àjogún nǹkan àmà àjogún ni èyí pé na pé nínú àwọn obìnrin wọn máa tó iye ọdún báyìí kó di pé áìdọ̀ wò ní wá fún wọn náà àwọn ẹlòmíì sì nínú ilé a máa jù bẹ́ẹ̀ lọ. fún kí a torí pé àwọn kà fún níta àmọ́ ìjòkó ni. àwọn afáàbí wọn ní ibi tí èèyàn gbé àmọ́ ìfẹ́ sí ibi títètè wà áyọ̀ àti dídúró rẹ̀. ìlú mi wà àbí orílẹ̀-èdè mi wà pẹ́ pé àwọn ọmọ obìnrin wọ́n máa ń dàgbà orílẹ̀-èdè ní ìwà tó yẹ pé àwọn ọmọbìnrin ò ní tètè dàgbà so wọ́n ní irú àwọn orílẹ̀-èdè táwọn ọmọ máa ń tètè rí dàgbà bẹ́ẹ̀ náà ni àìbọ̀ a máa tètè dúró fóbìnrin òwe tá a tètè bíi fifty five fifty yẹn ó lè má tó bẹ́ẹ̀ ó lè jẹ́ tó bíi fifty ni torí pé ààyè tí wọ́n ń gbé irú oúnjẹ tí wọ́n ń jẹ ó ní ìfẹ́ ìtọ́lú onítàǹtọ̀ saya. wọ́n ní fíìlì bá da tí atẹ́gùn wọn da tó jẹ wọn da tó mi wọn da. ọdún tí obìnrin tí àìbọ̀ máa gbé tó máa dúró wọ́n ní a máa lẹ́ra èyí pé òní tètè dúró torí àwọn oúnjẹ tí wọ́n ń jẹ ṣùgbọ́n irú àwọn ọ̀dọ́ wa fẹ́ pé ọjọ́ mẹ́ta mẹ́rin ọkà náà ni ká ló ń jẹ ní ọkà bíi lórí sọ irú àwọn àyè yìí ó lè mú kọjá pé ẹ̀jẹ̀ háìbà yóò tètè dúró fún obìnrin torí pé wọ́n ní oúnjẹ tó fẹ́ máa ń lè fi káàkiri níbi ara sọ eléyìí ni ọ̀rọ̀ wọn àfa nípa ọdún àyíyá tí ọlọ́run mẹ́rin dàbí. وولاة الأحمال أجلهن أن يضعن حملهن àwọn tí wọ́n lóyún àsìkò bí wọ́n olùkó bímọ. kódà kọ́kọ́ rẹ̀ ọkọ̀ lónìí kó sì bímọ lónìí ìjà rẹ̀ ti sẹ́yìn ẹnì kan ìfọ̀nù kó ń jẹ ọkùnrin pé kó dúró mọ́. torí pé Subai'a bint al-Harith tọ́wà lábẹ́ Sa'd ibn Khawla òun sì wà nínú kàbílà Banu Amir máa alákùnrin lọ́wọ́ àwọn tí wọ́n jagun bádà ọwọ́ á kú ní hajjatul wada ìyàwó rẹ̀ sì lòó lọ ìyàwó rẹ̀ olóyún gbà náà olóyún sínú ọ̀wá pẹ́ sí kúkú rẹ̀ ìyàwó bímọ. kò fún àgbọ́yé ẹ̀sìn rẹ̀ lórí fóònù ti bímọ ọwọ́ abẹ́rẹ̀ sí ṣe ẹ̀sọ́ orí pé ó ti mọ̀ pé ìdọ̀wọ́ ti parí nìyí. làwọn ẹbí ọkọ wọ́n bá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ pé pé kì í ṣe pé òun múra torí tẹ́lẹ̀ mi ò lè sọ̀rọ̀ ìyàwó gbígbé wípé ó oh, láti àti máa wọṣọ tó darí ìṣòro òun sì gbọ́dọ̀ fi ìṣòro àrí ara ọgbọ́dọ̀ wà nínú opó lọ́wọ́ lọ sọ́dọ̀ ọkọ mi ó kú ní hajjatul wada lẹ́ẹ̀kan oṣù mọ̀ ṣùgbọ́n kò pẹ́ tó kù náà ni mo bí ma mo á bẹ̀rẹ̀ sí sọ̀tọ̀ torí kí ni rọ́pọ̀ ní ìfẹ́ ọ̀fẹ́ mi àwọn aráalé wa wọn ní ọ̀tọ̀ tó ń ṣe bẹ́ẹ̀ ó ní ní ẹlẹ́sà àtẹ́lẹ̀ bá pa láti pé ó bá rẹ̀ tí ọ̀fẹ́ tó gbéyàwó ẹni tó tọ́ba rẹ ni tí ọ̀fẹ́ ó ṣe ìyàwó torí pé lẹ́yìn ìgbà tó ti bímọ ó ti parí ìjà ti ẹ̀yìn yẹn. tó o padà náà kọjá pé yóò dúró de àsìkò táwọn yòókù tó ń dúró dà wọ́n máa ń yẹ ṣẹ́kìn náà yẹ̀jẹ̀ àlàwò min amúlì nítorí gbogbo ẹnikẹ́ni tó bá fáyà ọlọ́wọ́ba ọlọ́wọ́ba yóò fi ìjẹ̀kùn sínú àlànà yìí rẹ̀. ذلك أمر الله أنزله إليكم eléyìí ni òfin ọlọ́run ọba tó ń sọ̀kalẹ̀ fún inú alukur'an ومن يتق الله يكفر عنه سيئاته ويعظم له أجره gbogbo ẹnikẹ́ni tó bá fáyọ̀ ọlọ́run ọba ọlọ́run yóò pa àṣìṣe rẹ̀ rẹ́ yóò sì fún ní ládàá tó tóbi lọ́jọ́ gbogbo àlùkìyàmù إن الحسنات يذهبن السيئات lẹ́lẹ́yìn jẹ́ ẹni a máa mú iṣẹ́ ọbẹ̀ kúrò gbogbo ẹni ọba kálọ̀ káyà ọlọ́run ọba ó di dandan kọ́lọ̀ ọ̀sẹ̀ orí rẹ̀ dé. so àyà yìí ó sọ̀rọ̀ lórí ẹ̀jà ìgbélé tóbìnrin ó gbélé. so lórí tí ọlọ́run bá ọ̀la. ọ́ fi àlàyé lórí ìdá àti hikma ní bẹ́ńbẹ́ àti àwọn àdájọ́ tó ṣe ọ̀rọ̀ ẹ̀yà lórí obìnrin tó ń ṣe ìdá gbogbo ẹ̀ insha Allah ta'ala àti ọlọ́mọba ju ọlọ́mọba ju àtàyé lọ́la gbogbo ẹ̀ lóye àwọn àmì nìkan èyí tá a sọ tó ṣe déédéé ọlọ́mọba tí ó fún wa ńlá bẹ́ẹ̀ èyí tí a ti àṣìṣe mọ́ ọlọ́run kò fi orí ẹ̀sẹ̀ wa jù wá. والسلام عليكم ورحمة الله وبركاته